ẹ káàbọ̀ padà bí ẹ̀yin bá ní ohun kan tẹ́ fẹ́ fi tó wa létí ní iléeṣẹ́ wa ẹ kàn sí àwọn nọ́mbà tó ń bẹ ní ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín ẹ ṣeun. kọmíṣánná fún ètò ìlera ní ìpínlẹ̀ èkó ìyẹn kòfẹ́sọ̀ akin àbáyọ̀mí ti sọ wípé ìjọba ìpínlẹ̀ náà kò ní pé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn kankan lórí ìdájọ́ ilé ẹjọ́ kan tó fi òfin de àwọn ilé ìwòsàn ìjọba ní ìpínlẹ̀ èkó láti má ṣe máa béèrè ẹ̀jẹ̀ lọ́wọ́ àwọn ọkọ àwọn olóyún tó bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní gba ìtọ́jú oyún èyí tí wọ́n ń pè ní antinanta ó wá kìlọ̀ pé ó ṣeé ṣe kí àwọn olóyún àwọn tó ní ìjàmbá ọkọ̀ àti àwọn aláìsàn mìíràn tó nílò ẹ̀jẹ̀ fojú winá àṣẹ ilé ẹjọ́ ọ̀hún tó ní wọn kò gbọ́dọ̀ béèrè ẹ̀jẹ̀ mọ́ lọ́wọ́ àwọn ọkọ àti àwọn ènìyàn wọn látàrí àṣẹ ilé ẹjọ́ ilé ẹjọ́ gíga tó wà ní ìlú Ìkẹjà nínú ìdájọ́ kan lọ́jọ́ ajé gba ẹnu adájọ́ àgbà Raliat Adébíyí kéde pé ìwà gbígba ẹ̀jẹ̀ lọ́wọ́ àwọn ọkọ àwọn olóyún tako òfin ẹ̀tọ́ ọmọnìyàn nínú òfin ilẹ̀ nàìjíríà tí orí kejìdínlógójì orí kìíní rẹ̀ ti ọdún 1999 bẹ́ẹ̀ ni ilé ẹjọ́ ọ̀hún pàṣẹ fún gbogbo àwọn ilé ìwòsàn ìjọba ìpínlẹ̀ èkó láti jáwọ́ nínú bíbèrè ẹ̀jẹ̀ lọ́ranyàn lọ́wọ́ àwọn ọkọ àwọn olóyún tó fẹ́ bẹ̀rẹ̀ gbígba ìtọ́jú ìyẹn antenatal care àti ọ̀rọ̀ ìbímọ tó ní ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ gbígbà ìdájọ́ náà sì wáyé lẹ́yìn tí àjọ tó ń fajúro sí ìwà ìbàjẹ́ tí kìí ṣe ti ìjọba ìyẹn socio-economic rights and accountability project serap pé ẹjọ́ tako ìgbésẹ̀ náà nígbà tí kọmíṣánná fún ètò ìlera nípínlẹ̀ èkó àbáyọ̀mí ń fèsì sí àṣẹ ilé ẹjọ́ náà ó ní ìjọba ìpínlẹ̀ ọ̀hún ti fòfin de bíbèrè ẹ̀jẹ̀ ọ̀ranyàn lọ́wọ́ àwọn ọkọ àti àwọn mọ̀lẹ́bí àwọn aláìsàn tí tó di wípé ilé ẹjọ́ fi àṣẹ dè é lọ́jọ́ ajé lákòótán ó ní ìjọba ìpínlẹ̀ èkó kò ní pé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn kankan lórí rẹ̀ pé bí yóò ṣe wà náà nu àmọ́ àwọn olóyún àwọn tó ní ìjàmbá àti àwọn aláìsàn ni yóò fi mú kàtà náà lásìkò ìgbà tí wọ́n bá nílò ẹ̀jẹ̀. ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ nàìjíríà ahmed lawan ti kọminú lórí ipò àìdára tí ibi ìyàsọ́tọ̀ fún ẹni tó bá ní àrùn kòrónà wà ní ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn tó wà ní ìlú Gwagwalada ìyẹn University Teaching Hospital Gwagwalada Lawan sọ wípé pẹ̀lú bí wọ́n ti ya okòólélẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà ìyẹn six hundred and twenty million naira sọ́tọ̀ láti dá àwọn ibi ìyàsọ́tọ̀ ọ̀hún sílẹ̀ tí ìjọba sì fà á lé àjọ tó ń rí sí ilé ààrùn wọ̀gbẹ́ ní ilẹ̀ Nàìjíríà ìyẹn Nigerian Center for Disease Control síbẹ̀ ibi ìyàsọ́tọ̀ náà kò tí ì dúró re. Lawan ṣàlàyé yìí nígbà tó yọjú sí ibi ìyàsọ́tọ̀ náà tí wọ́n yàn ní ilé ìwòsàn ìkọ́ṣẹ́ ìṣègùn teaching hospital tó wà ní Gwagwalada Ahmed Lawan kọminú lórí bí kò ṣe sí ìgbáradì tó fún ìkojú àrùn corona. ó sì bínú lórí bí àwọn ibi ìyàsọ́tọ̀ ọ̀hún kò ṣe tí ì di píparí ààrẹ ilé ìgbìmọ̀ asòfin náà tún kọminú lórí bí Nàìjíríà tó tóbi jù tó sì gbajúgbajà ní apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ ṣe ń fi ọwọ́ yọ̀bọ́kẹ́ mú ọ̀rọ̀ àrùn kòrónà nípa àìkáràmáìsìkì píparí àwọn ibi ìyàsọ́tọ̀ fún àrùn kòrónà èyí tí wọ́n ń pè ní isolation center èyí tí iṣẹ́ ṣì ń lọ lọ́wọ́ lórí rẹ̀ àti bí àwọn ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà tí wọ́n pín ilẹ̀ nàìjíríà sí kò ṣe tí ì ní àwọn ibi ìyàsọ́tọ̀ fún ẹni tó bá ní àrùn náà àti ìgbáradì tó péye lórí rẹ̀ lákòótán ó rọ àwọn agbaṣẹ́ṣe tó wà nídìí iṣẹ́ kíkọ́ àwọn ibi ìyàsọ́tọ̀ tó ń jẹ́ isolation center láti tètè jára mọ́ṣẹ́ ó sì rọ àjọ Nigeria Center for Disease Control láti ṣàmójútó rẹ̀ dáadáa pẹ̀lú kíké sí ìjọba láti kọ́ irú rẹ̀ sí àwọn ẹkùn márùn-ún tó kù tí wọ́n pín orílẹ̀-èdè Nàìjíríà sí nínú mẹ́fà ìyẹn geopolitical zone àwọn onímọ̀ ìjìnlẹ̀ ní orílẹ̀-èdè China tún ti gbé ẹ̀rọ tuntun kan jáde èyí tí yóò mọ ṣàyẹ̀wò àrùn kòrónà ẹ jẹ́ ká lọ gbọ́ bí Ṣògorẹ́nìkejì ti mú eléyìí wá fún wa ẹ kú ìkàlẹ̀. orílẹ̀-èdè China ti gbé ọ̀pọ̀ ìgbésẹ̀ lórí ìmọ̀ tẹkinọ́lọ́jì láti kojú àrùn coronavirus ọ̀pọ̀ àwọn irinṣẹ́ tuntun ni wọ́n ń lò láti máa ṣàyẹ̀wò àwọn ènìyàn ní pápákọ̀ òfurufú ilé oúnjẹ ilé ìtura àti àwọn ilé gbogbo bákan náà kí àrùn yìí má bàa máa tàn kálẹ̀ kó sì má ṣe ní agbára nínú afẹ́fẹ́ dàbí alára òun ni wọ́n ṣe wá oríṣiríṣi àwọn ẹ̀rọ tí ń fọ́n oògùn sínú afẹ́fẹ́ láti lè má jẹ́ kí àwọn kòkòrò àìfojúrí yìí wọ àwọn ènìyàn lára kò tán síbẹ̀ ìmọ̀ ẹ̀rọ ayàwòrán agbérapá drone pẹ̀lú wà láti máa ṣàyẹ̀wò kó sì máa wo àwọn ènìyàn tó ní àrùn yìí látòkèrè wá tàbí agbègbè tí wọ́n rí pé ìrìn àwọn ènìyàn ń lọ sọ́tún sósì láì fi àwọn nǹkan bora tàbí bo imú wọn. ní ọ̀pọ̀ ilé ìwòsàn báyìí ní orílẹ̀-èdè China ní àwọn ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì ti gbòde láti ṣàyẹ̀wò àti láti máa pèsè ògùn tí yóò gba agbára àrùn aṣekúpani kòrónà kúrò nílẹ̀ bí wọ́n ti ń gbìyànjú tí wọ́n sì ń wá oògùn eléyìí tí yóò ní agbára lórí àrùn yìí láti wò ó tán pátápátá ní àwọn ìmọ̀ tẹkinọ́lọ́jì àwọn ẹ̀rọ tuntun ń jáde sí i láti mọ ọ̀nà tí wọ́n lè gbà láti kápá rẹ̀. Bí a kò bá gbàgbé wí láti orílẹ̀-èdè China ni àìsàn búburú yìí ti ṣẹlẹ̀ láti ọdún 2019 ní èyí tó sì ti tàn dé ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè tó ti wọ ọgọ́ta, tí ọ̀pọ̀ àwọn ènìyàn sì ti bá ìṣẹ̀lẹ̀ àrùn búburú yìí rìn. Ní báyìí, ọ̀pọ̀ ìmọ̀-ẹ̀rọ tẹkinọ́lọ́jì ní orílẹ̀-èdè China ń lò fún àyẹ̀wò àti ìkápá àrùn kòrónà. Ṣògo rẹ̀ nìkejì fún tẹlifíṣàn Orísun. Ẹ káàbọ̀ padà. Iléeṣẹ́ àpinnáká ìyẹn ti ìlú èkó èkó electricity distribution company yóò pín ẹ̀rọ mítà fún gbogbo àwọn oníbàárà rẹ̀ nígbà tó bá máa fi di inú oṣù kẹta ọdún 2021 ìyẹn ọdún tó ń bọ̀ olórí ẹ̀ka tó ń ṣàtúntò sọ̀rọ̀ iná ọ̀gbẹ́ni nosa ìgbínẹdìọ̀n ló sọ ilé yìí ó sọ̀rọ̀ ní ìlú lẹ́kí níbi ìpàdé àpérò lórí àfikún owó iná mọ̀nàmọ́ná láti gbọ́ èròǹgbà àwọn ará ìlú lórí rẹ̀ ìròyìn tó tẹ tẹlifíṣàn Orísun lọ́wọ́ ni pé iléeṣẹ́ apínnáká ọ̀hún ń fojú sọ́nà sí ṣíṣe àfikún iye owó tí àwọn ará ìlú yóò mọ san fún iná mọ̀nàmọ́ná tí wọ́n ń lò láti méjìdínlọ́gbọ̀n ó dín díẹ̀ náírà twenty eight point two five naira fún kìlówáàtì ẹyọ kan sí méjìlélógójì ó lé díẹ̀ náírà ìyẹn forty two point four one naira fún kìlówáàtì ẹyọ kan láti ọjọ́ kìíní oṣù kẹrin ọdún yìí lọ. Ìgbẹ́nẹ́dàn sọ wípé ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta lé nígba ó lé lókò lé ní àádọ́rùn-ún ènìyàn ló ti ń lo mítà báyìí àti pé ọ̀pọ̀ àwọn ènìyàn ni kò tíì ní mítà náà lábẹ́ ètò Meter Asset Providers MAP èyí tí àjọ tó ń ṣàkóso ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná ìyẹn Nigeria Electricity Regulatory Commission NERC gbé kalẹ̀ ó wá ní láti dí àwọn àlàfo tó wà láàrin àwọn tó ní mítà àti àwọn tí kò ní àwọn tí ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ méje mìíràn tó ń pèsè mítà iná mọ̀nàmọ́ná fún àwọn ènìyàn ilẹ̀ nàìjíríà. tó kì dùn kó ṣé ń bá iná ní ọbẹ̀ oge. ìròyìn mẹ́wàá fún sáà tí a wà yìí kò ní ju bí a ti mú wá sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín lọ ọwọ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá farabalẹ̀ gbọ́ tọ́lá ò ní bá wa nínú sàárè amọ́kótó di ọ̀la táwọn mọ́ àkótún ìròyìn wá fún yín ẹ jẹ́ ká mọ rántí wípé gbèsè ni ìlérí jẹ́ gbèsè ni májẹ̀mú jẹ́ bí a bá ṣe ìlérí fún ọlọ́run tá a sì ṣe ìlérí fún ọmọ ìdádámọ̀ bíi tiwa ẹ jẹ́ ká má ṣe jáfara láti san kó má bàa padà di wàhálà sí wa lọ́rùn ayé kò níyẹ̀ẹ́lẹ̀ Sekinat Ọláìdé Rájí ló ń sọ pé ó dàárọ̀ ọ̀kọ̀ọ̀kan láòjì.